وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله مكانة الصلاة في الإسلام وأفضليتها الجزء التاسع يقول صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة قال يقول ربنا جل وعز لملائكته وهو أعلم انظروا في صلاة عبدي أتمها أم نقصها فإن كانت تامة كتبت له تامة وإن كان انتقص مني أشيئا قال انظروا هل لعبدي من تطوع فإن كان له تطوع قال أتم لعبد فريضته من تطوعه ثم تؤخذ الأعمال على ذاكم a fi ọpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí a tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì Muhammad ẹni tí Allah fi ṣe ìkẹ́ fún gbogbo ayé àyàfi ẹni tí ó bá sọ pé orí òun ó òun òun ò ní tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni yòówù tí ìpèpè ànábì bá dé bá láyé ìpèpè ànábì wa Muhammad tí ọba bá tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ tó bá kú kò ní rí ìyọ́nú ọlọ́run kò ní rí àforíjì ọlọ́run inú náà gbére ní ọwọ́ àlá ò ní gba ìpẹ́ rẹ̀. Allah sì ní í ṣe ìjìyà rẹ̀ ní fífúyẹ́ fún un ìṣe ni yóò máa lékún sí lójoojúmọ́ lọ́dọ̀ ọba tí máa fi ìkẹ́ rẹ̀ sọ ní di ẹni rẹ̀ tó ti fi ìkẹ́ náà sọ wá di ẹni rẹ̀ ìkẹ́ náà kí ọlọ́run kọ́ máa ẹnìkọ̀ọ̀kan wa òní ni ọjọ́ kẹtàlélógún twenty three rọ̀bí ùsá ní oṣù kẹrin ọdún 1441 nínú kútúbà wa tòní èyí ni ìpín kẹsàn-án lórí agbọ́n ni ọ̀rọ̀ wa tá a pè ní makanatu salat fil islam wa afdoliyatuha ipò pàtàkì tí ìrun wà nínú Islam àti àjùlọ ọlá tó wà fún un ní ìjẹjọ nàwápídù sọláàt tàbí mọ̀pítìlátù sọláàt àwọn nǹkan tí máa ba ìrun jẹ́ a pè ní àbàrúnjẹ́ ní ọ̀sẹ̀ yìí nínú kútúbà wa ohun tí afẹ́ mú sọ òun náà ni ahamiyatu nawafil ahamiyatu nawafil salawat pàtàkì àwọn ìrun náfìlà a ti sọ nípa báṣekírun ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ a ti jẹ́ kó yé pé ìrun wákàtí márùn-ún subui zuhuri asri magribi àti ishai ni ìrun tí Allah ṣe ní ọ̀ranyàn fún umma anabi sallallahu alaihi wasallam. sallam àmọ́ báwo ni ti náfìlà ṣe jẹ́ nítorí wípé hadith kan bẹ nínú ogójì hadith tí lárúbáwá kan tọ́lọ̀ bá Ànábì sallallahu alayhi wa tó ní àrọ̀ àyíta làwùsọ̀láìtù alimaktuba wàsúmtù ramadan wà àhàlártù lè halal wà haramtù lè haram àhádùkùlù janna kọ́l na'am ẹnìkan wá bá òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní wà sọ fún mi kí ni ó sí mi tí n bá sin tí mo fẹ́ sọ yìí ìkíní tí mo bá kí wakati wákàtí márùn tó jẹ́ ọ̀ranyàn ikeji tí mo sì gba awe Ramadan tó jẹ́ ọ̀ranyàn ìkẹta tí mo sì gba àlàálì ní àlàálì ìkẹrin tí mo gba haramu ní haramu ṣé màá wọ àlìjánná ṣé mo máa wọ àlìjánná. ànábì níbẹ̀ ni wọ́n wà lìjẹ́ náà hadisi yìí a lè pè ní life wire a lè pè hadisi yẹn ní life wire wire tí ò ní èkó lára tó ga sí pé tí yẹn bá gbà mú àfi tó bá gé nẹ́pà ni ò ní gbé tí yẹn bá gbà mú torí pé kò ní ní ẹ̀kọ́ bí ó sì gbà mú iná ó fi gbé nẹ́pà ti ní ẹ̀kọ́ tí ó fi gbá life wire mú pẹ̀lú kó lo glove tàbí kó fi plier kó fi mú un ṣùgbọ́n tá aláìmọ̀kan bá fẹ́ mú un ṣùgbọ́n tí aláìmọ̀kan bá fẹ́ gbá life wire mú un torípa aláìmọ̀kan ni yóò ní ṣe bí wáyà ni ọwọ́ ara rẹ̀ ni ó dàde bìdó ni wìkọ́ ọ̀yà láì ní lo nǹkan kankan tó jẹ́ prevention lọ́kàn gbámú ìdákàrí ni pé yọkàn gan pa síbẹ̀ ni àpèjúwe àdéhìsì inú ìyẹn wá bí òjíṣẹ́ ọlọ́run léèrè pé wo òjíṣẹ́ ọlọ́run sọ fún mi kí ni ó ṣẹlẹ̀ sí mi tí mo bá kí wákàtí márùn nìkan sọ tí ìyẹn náfìlà tí mo gba àwẹ̀ rọmọdán nìkan sọ tí ń gbàwẹ̀ tàtà wà ní tó jẹ́ hàlálì mo gbà pé hàlálì ni mo sì ń ṣèwọ̀n bá tí ń bá lè ṣe ń bẹ̀ mo ń jẹ tí ń bá lè jẹ ń bẹ̀ mo mú tí n bá lè mú nínú halali bákan náà sì gbà pé haramu haramu ni mo jìnnà sínú mi ò ní débi haramu ṣé ń wà lìjẹ́ náà àlébi pé bẹ́ẹ̀ ni ọ wà lìjẹ́ náà tọ́ba rí báwọn àga sí wípé a nídìí náà fílà nìyẹn níbi ìran ọ̀ràn àyàn tàbá ti kí ọwọ́ ọ̀rọ̀ yàn nìkan sọ kó kálukú sì túká rárá ọ̀rọ̀ ju bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ ó ju bẹ́ẹ̀ lọ ìdí tọ́lọ̀ fi ju bẹ́ẹ̀ lọ ni wípé Allah subhanahu wa ta'ala ọba dáadáa ni ọba pípé ni in tó bá kù díẹ̀ káàtó kìí gbà ohun tó kù díẹ̀ káàtó Allah ní ṣe ni kò ní gbà o gbọ́dọ̀ ṣe ntọ́lọ̀ ní kò ṣe kó ṣe kó pé pérépéré bọ́ ọ bá fẹ́ kí Allah gbà lọ́wọ́ rẹ̀ nítorí pé tí ẹ̀dá tọ́ba kírun pẹ̀lú gbogbo ẹ̀kọ́ tá a kà lẹ́wọ̀n yìí possibility wà pé kó jìtá possibility wà pé kó jìtá lórí irun rẹ̀ ọlọ́run tó sì fẹ́ kírun fún kò ní ìgbà láàbọ̀ tí ẹ̀dá bá gba Ramadan possibility wà pé kó taa lórí àwẹ̀ rẹ̀ ọlọ́run tó sì fẹ́ gbàwẹ̀ fún kò ní ìgbà láàbọ̀ ẹ̀rà rí àdíìsì tó ní ti bá ti kí ọ̀ràn yan àdíìsì ń ó wá bẹ́ẹ̀ nítorí wípé ẹni tó wá bèèrè béèrè ó jẹ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó jẹ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ṣe mọ̀ pé ẹ ń bá ṣẹ̀ṣẹ̀ wọ ilé ìwé wọ́n sọ fún pé ìwé tó wá kà o ọdún mẹ́fà ló lò ń bẹ́ o tó bá ti parí ẹ̀ wọ́n náà ti mọ̀wé nù o nínú rẹ̀ ó fi dùn so màá mọ̀wé bẹ́ẹ̀ ni ọmọwé tó bá ti ka ọdún mẹ́fà yìí ó di pé ọmọwé dáadáa nígbà tó bá fẹ́ sí common entrance ni ó tó mọ̀ pé àṣewì ò tí ì tàn tó kù àbí kí ló fẹ́ di common entrance láti tẹ̀síwájú sí kò ní pe ọ̀rọ̀ ni mọ́ pé wọ́n ní òun mọ̀wé ṣẹ́wàá mọ̀wé tòótọ́ ni ó mọ̀wé ṣùgbọ́n ìwé wọn ò tí tó lò fún bẹ́ẹ̀ náà ni fún nínú ìròyìn àrẹ́bì ni pé kì í báyàn nú jẹ́ kò sì ní í gbé irọ́ kalẹ̀ fún yàn òdodo náà ni ó fi dùn ọ́nú lódodo ni pé tó bá rí wákàtí márùn-ún rẹ kí tó rí àwẹ̀ rọ̀mọ́dán rẹ gbà bẹ́ẹ̀ ni ó wà dìjẹ́ náà tó tọ́ ó wà dìjẹ́ náà ṣùgbọ́n tó bá tó wá tẹ̀ wájú á tún wá fi yí ọ pé inú tó fẹ́ kí nǹkan sọ lérò pé o lè kí perfectly bọ́lá wọn ti fẹ́ gẹ́lẹ́ kò sí ọgbọ́n tó fẹ́ ta sí àṣìṣe ó lórí irun rẹ̀ díàfọ̀ wọn lọ́wọ́ abínà wá fìlì àti nǹkan kejì tí mo fẹ́ sọ yìí nítorí wọn ọba kì í gbà láàbọ̀ àfikọ́ gbà ní pípé irun wa dandan ni kó pé ọ̀ranyàn lọ́lọ́ ní ìdí ọlọ́run ọba ọba aláàánú ni ẹrú rẹ̀ tó bá ti wá ń ṣe ọ̀ranyàn yẹn àwọn tó jẹ́ ọ̀ranyàn ọlọ́run bá wá bá sí ọ̀nà tí ọ̀ranyàn rẹ̀ ó fi pé pérépéré ó wá sí ọ̀nà méjì fún wa lórí ọ̀rọ̀ ìrun alákọ̀ọ́kọ́ ó sí ọ̀nà sùjúdù sáwí ó gbé kalẹ̀ fún wa bí àyíbá tá a bá kírun tí ìrun wa bá ní àṣìṣe nínú káyà fi sùjúdù sáwí káfi tún un ṣe tọ́gbà ga sí wípé ọlọ́run máa gbà bẹ́ẹ̀ ni ní máa gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò ní sí sùjúdù sáwí ohun tí sùjúdù sáwí wà fún òun ni kí o ó ní pé ká kọ̀rẹ́tì àṣìṣe tó wáyé lórí ìrun ẹ tún wo Ramadan ọlọ́run sáfẹ́ ká gba ládàá wa ní pípé káríṣẹ́ yẹn ṣe ní pípé kó ń lè gbà lọ́wọ́ wa nígbò tún dibi Ramadan ó ní tá a bá ti gbàwẹ̀ parí káyà yọ jákà ká fi ṣe correction àwọn errors ká fi ṣe àtúnṣe àwọn kùdìẹ̀kùdìẹ tó bá ṣẹlẹ̀ sí àwẹ̀ ọ̀ranyàn wa. àmọ́ nísìnyìí ọ̀nà méjì lọ́lọ́wọ́ gbà ṣe àtúnṣe rẹ̀ fún wa ọ̀nà àkọ́kọ́ oní ti sùjúdù sáwì yẹn tó ga sí pé ta bá ṣe mistake lórí irun alẹ́runkún ni adẹ́runkún ni tàbí aṣeyèméjì lórí irun tá a kí okùnfà mẹ́ta tí máa bí ìforíkanlẹ̀ gbàgbé náà nìyẹn àlékún irun àdínkù irun tàbí ìṣeyèméjì lórí ìrun ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun ni ó máa ń bí sùjúdù sáháwí. èyí sì ṣe àlàyé lórí sùjúdù sáháwí lọ́tọ̀ àmọ́ kìí ṣe inú kútúbà. now nǹkan lẹ́ẹ̀kejì tí Allah subhanahu wa ta'ala tí ó tún fi jẹ́ kí irun wó pé lọ́jọ́ àlìkìyàmà òun ni anawafil òun ni anawafil àwọn náfìlà gẹ́gẹ́ bí aserika nínú rìwáyà Abu Dawud àti Tirmidhi tí ó sọ pé inna awwala ma yuhasabu nnasu bihi yawm al-qiyamah min a'malihim as-salah dájúdájú iṣẹ́ àkọ́kọ́ nínú sí ọmọnìyàn tá a kọ̀kọ́ sí tá a bá ṣe àkáǹtì ẹ̀ lọ́jọ́ àjínde òun náà ni irun. Allah wa ta'ala ọ máa sọ fún àmàlẹ́kà rẹ̀ wa huwa a'lamu ohun tó sì ní káwọn màláìkà ó ṣe yìí aláwòwulẹ̀ ti máa ń sá ṣùgbọ́n ohun tó dá fún náà ni pé kó bẹ̀ yóò sì bẹ̀ wọ́n níṣẹ́ yẹn náà wọ́n máa níṣẹ́ náà aláwọ̀ sọ fún wọn wípé ó ń zùrú fi sọ̀láàtì abudi ọya ẹ wo ẹrú mi ẹ wo ìrun rẹ̀ wò ẹ wò wò ha ó kí ẹ̀ pé irun ọ̀rọ̀ yẹn ni o ó kí i pé tàbí kí ni èèyàn nígbà kí wọ́n rán yẹn rẹ̀ pé ọ̀nà àkọ́kọ́ o ni kó jẹ àwọn ìrun kan sọ́rùn kó jẹ àwọn ìrun kan sọ́rùn ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè ni wípé fi ṣe hélà ọlọ́run fún wọn ṣùgbọ́n ọwọ́ àtọwọ́ parí wọ́n máa ní ẹrọ lọ́dọ̀ wọn lọ́nà wo obìnrin tó dá sí pé ó ti parí nǹkan oṣù rẹ̀ ní àkókò kan yóò sì fi falẹ̀ kò ní wẹ̀ nígbà náà títí àsìkò òfin lọ bí àpẹẹrẹ nísìn nǹkan oṣù ẹ ti parí láti alẹ́ ẹni tí nǹkan oṣù ẹ ti parí láti alẹ́ yóò wẹ̀ yóò kì mọ́ gíríbì yóò sì kí ìṣáì ọ̀pọ̀lọpọ̀ wọn kàwẹ̀ lálẹ́ yóò lọ dásùn báà tọ́bá sì lè wẹ̀ lásùn báà ṣubú nìkan ní òkì kò ní kí mọ́ gíríbì kò ní kí ìṣáì so bóòlù irun ó ṣe pé báwọn kò lè pé bẹ́ẹ̀ náà ni wọ́n ọkùnrin náà tó ga sí pé gbàmí ìbẹ́ tó ga sí wípé ọ̀kan ní kírun ni nẹ́tíwọ̀kì rẹ̀ ọkọ̀ lọ ni bóyá àsùnbáà lóòkì tílẹ̀ fi mọ́ o sì lọ bíṣẹ́ so ìmúra bíṣẹ́ ló múra ọ̀kàn ní kírun ó sì gbàgbé so àwọn ọ̀run kọ̀ọ̀kan báwọn tó ṣẹlẹ̀ sí ọ ojúpọ̀nà kan nu ojúpọ̀nà kejì wọn ni kọ́ gá sí wípé òkì bó sì yẹ kó òkì dáadáa àwọn rùkú rẹ àwọn sùjúdù rẹ àwọn orígun irun rẹ àwọn mẹ́jẹ̀mú irun rẹ tó bá ní àbùjẹ̀ǹjẹ̀kù tó ní àbùjẹ̀ǹjẹ̀kù irun ẹ ti wà náà kí kísọ̀ náà nìyẹn dandan sì ni kí irun ọ̀ràn yẹn wa kó kú sí gẹ́rẹ́gẹ́ kó kún ẹ̀kún òṣùwọ̀n tí aláwọ̀ gbé kalẹ̀ fún now tẹ́mẹ́wàá wo irun ẹrú náà tí irun ẹ̀ bá pé fàyínká náà ti tá a mà kú ti bá ti láhùn tá a mà tí wọ́n bá yẹ irun ẹ̀ wò tí wọ́n rí pé irun ẹ̀ pé wọ́n sì kọ́ fún pé alihamudulilayi irun ẹ̀ pé o. wàyínká náà ti ná kìs wàyínká náà ìntakọ̀sọ̀ mi ni àṣeyá àmọ́ tó bá lọ dá sí wípé irun rẹ̀ ó kù síbì kan irun ò pé kọ́ọ̀là aláwọ̀ sọ pé. onzuru alẹ́ abúdí mínta tó wù ọ̀yìn ẹ̀yà ẹ̀tún ẹ̀wù oṣẹ́ rẹ̀ sóníná fílà bíi náfílà ti wá kọ́ mi nù sóní náfílà náfílà ṣubúì náfílà lúrì náfílà asri náfílà magribi náfílà ìṣáì kẹ̀yàmù láìlì dùhá sóní fàyínkánà làhú tàtọ́wò òun tọ́ba wá rí pé à ìmọ̀ yan náà fílà pẹ̀lú ọ̀ràn yan rẹ̀ kọ́ọ̀lù àti múlẹ̀ abúdí fàrídọ́tàhù mínítàtọ̀ wọ́n yìí ọlọ́run á sọ pé ẹ wá kọ̀m̀plìtì ọ̀ràn yan rẹ̀ ẹ fi náà fílà rẹ̀ ẹ fi kọ̀m̀plìtì ọ̀ràn yan rẹ̀. nígbà tí wọ́n bá fi náà fílà tí wọ́n fi kọ̀m̀plìtì ọ̀ràn yan ẹrú náà ìrún ti pé lẹ́yìn náà thumma tukhadhu li a'malu ala dhaakum wọ́n á bọ́ sórí àwẹ̀ bí wọ́n ti yanjú òrun tí wọ́n kọ́kọ́ mú ọ̀ràn yàn irun tí wọ́n fi náfìlà tí wọ́n fi bọ́ panẹ́bìsì ẹ̀ tí náfìlà di complementary sí i wọ́n á tún mú àwẹ̀ náà wọ́n á mú ọ̀ràn yàn àwẹ̀ rẹ̀ tóun náà bá tún pé wọ́n tún wá mú àwẹ̀ súnà àwẹ̀ monday ni àwẹ̀ thursday ni àwẹ̀ situ shawali ni àwẹ̀ yọmọ arapa ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n tún bọ̀ fi bọ́ complete yẹ. tí ọba jẹ́rin tó lọ zaka láyé tí zaka rẹ tí ó bá pé òṣùwọ̀n tí ó bá kún òṣùwọ̀n wọ́n wá mú àwọn fisẹ̀ bílí láyìí àwọn owó ìtọrẹ àánú owó ọrẹ tó tún ná wọ́n bọ̀ fi kọ̀m̀plìtì zaka rẹ̀ tó bá jẹ́ ti hajj umura ó ní náfílà fún hajj so hajj rẹ ó kù sí ibi tó kù sí wọ́n àmú umura rẹ wọ́n fi kọ̀m̀plìtì rẹ̀ tó túmọ̀ sí wípé number one ẹ̀dá bá a ṣe bùkátà sí ọ̀ràn yẹn ẹ̀sìn la bùkátà sí náfílẹ̀ ẹ̀sìn àbó ti dára ẹ lójú pé ọ̀ràn yẹn rẹ o yóò pè ọ̀ràn yẹn irun rẹ yóò pè ọ̀ràn àwẹ̀ rẹ yóò pè so dára ẹ lójú bẹ́ẹ̀ ọ̀ dára ànábì gan ò dára ẹ̀ lójú bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam tó fi gá sí pé òun náà ọ̀gá ni nínú àwọn tí máa yan na ìyẹn jẹ́ àkọ́kọ́ tá a gbọ́dọ̀ dìmú ẹlẹ́ẹ̀kejì tá a tún gbọ́dọ̀ dìmú ọ̀rọ̀ ẹni wípé ẹni tó bá lérò pé ọlọ́run máa gba iṣẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ sọ fún kó mistake ọlọ́run ọba yìí gbà ọ̀rọ̀ wíwà lìjẹ́ náà ó ti ní ntọ́ gbọ́dọ̀ wọn ó ti ní ibi tí iṣẹ́ rẹ̀ rẹ̀ gbọ́dọ̀ dé mínímọ̀mù ó wà fún ó kéré parí iṣẹ́ rẹ̀ rẹ̀ ó gbọ́dọ̀ wọ nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run nítorí àánú ọlọ́run lórí mùsùlùmí tọ́lọ̀ mọ̀ wípé àìdíà ló pọ̀ jù àìdíìlì wọn. ìyẹn ni pé bá a ṣe ń ṣe nǹkan bágbára wa ṣe mọ ló kọ́ mọ́ọ̀nù bí wọ́n ṣe ní ká ṣe gan gẹ́lẹ́ ìyẹn mélòó nu wa lágbára wa ká àtàfà àtọmọkéwú ọlọ́run ọba sì ni ọba láàánú ni wọ́n fẹ́ ké àwẹ̀ ẹrúsìn rẹ̀ ọyà tún gbé ìlànà complementary ìlànà tó já sí pé tí ọ̀ràn yàn rẹ ò bá tiẹ̀ kún ìwọ̀n náfìlà rẹ ọlọ́ọ̀bọ̀ jọmọ́ yóò fi wá parí yóò wá pé pérépéré nítorí náà nínú àwọn náfìlà tá a gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe pọ̀wọ́ léra wọn sí nípò náfìlà kọ́kọ́ òní náfìlà tá a mọ̀ sí rọ̀wá tìbù náfìlà rọ̀wá tìbù. òní náfìlà tó sopọ̀ mọ́ ìrun ọ̀ranyàn rákà méjìlá sí ni gbogbo ẹ̀ rákà méjìlá òní náfìlà rọ̀wátìbù àwọn náfìlà tó ga sí pé wọ́n sopọ̀ mọ́ irun ọ̀ranyàn ìrun àṣùbà Asuba, rákà méjì ń bẹ òun là ń pè ní rọ̀kàn átá àlìfájìrì òní rákà méjì ń bẹ rákà méjì náà. a sì yàn síwájú ká tó kí ṣubú yìí ni àyàfi tí onítàn bá pẹ́ dé tó bá wọn lórí ìrun nígbà náà yóò wá san ní gbèsè lẹ́yìn àsùnbà tàbí kó san ní gbèsè lásìkò dùá tó bá fẹ́ san ní gbèsè nígbà tó kí àsùnbà tán wọn ò fẹ́ kó ga sí pé lójú ẹsẹ̀ tó sálámà ọ̀ranyàn náà ni wàá dìde tí wàá mú náfìlà yẹn wá ẹni tó ṣe bẹ́ẹ̀ lásìkò gíṣẹ́ ọlọ́run nǹkan táwọn ibi sọ ni pé àṣubù àrìbá àṣubù àrìbá ṣé ṣubù ti di mẹ́rin mọ́ ọ lọ́wọ́ ní báyìí sásùnbà ti di mẹ́rin ni bá ṣe sálámà ọ̀nà ìyàn tán ló fò dìde ló tún yan náfìlà rákà àtàlì fájírì méjèèjì papọ̀ mọ́ra wọn ni therefore wọ́n fẹ́ ká kúrò níbi tá a ti kírun ọ̀ràn yẹn yẹn ká bọ́ sáàyè míì tójú bá ń kàn wá bí bẹ́ẹ̀ kọ́ ká kọ́kọ́ sí àwọn àzìkárò ẹ̀yìn irun kó tó di pé àwọn àyàn náà fìlà yẹn kọ̀dọ̀ á tá san padà ok whatever be the circumstances wọn ò fẹ́ kó ga sí pé lọ́gán tá a kí ọ̀ràn yàn tán báyìí níbẹ̀ náà láìsí àzìkárù láìsí kò padà kasi mọ̀nyàn náà fìlà lọ́nbẹ̀ rárá bí ìgbà tí a fẹ́ dá ìrújú lẹ̀ nú àwùjọ nìyẹn pé irun tá a kí yẹn o kò tí ì pé ó fẹ́ kíkùn tí ó fi pé whereas ọ̀ràn yàn oníye rákà àti ṣubúì rákà méjì ni ó sì ní náfìlà rọ́tíbà àti ẹ̀ rákà méjì before irun ṣubúì lúrì ó ní rákà mẹ́fà nínú méjìlá lúrì ó ní rákà rọtíbà mẹ́fà nínú méjìlá rákà mẹ́fà yẹn ọ̀ọ́dà méjì ọ̀ọ́yàn kan ṣáájú ọ̀ràn yàn ọ̀ọ́yàn kan lẹ́yìn ọ̀ràn yàn ìyẹn ni pé ó lè kí rákà méjì before ọ̀ràn yàn ó lè kí rákà mẹ́rin before ọ̀ràn yàn tán ó kí rákà méjì sì lè kọ́kọ́ kí rákà méjì kó tó kí ọ̀ràn kó kí ọ̀ràn tán kó kí rákà lúrì sáni rákà mẹ́fà ọjọ́ tí ọ̀bá wá jọ́gọ́ lúhùrì tó jẹ́jọ́ júmọ́ à tó bá ti jẹ́ ọjọ́ júmọ́ à ìyapẹ̀ ẹnu ń àwọn onímọ̀ lórí náfìlà rọ́tìbà ti júmọ́ à wọ́n gbà wípé náfìlà rọ́tìbà júmọ́ à ẹ̀yìn júmọ́ à ni kì í ṣe bífọ́ júmọ́ à wọ́n panupọ̀ lórí ìyún ṣùgbọ́n rákà mélòó ni rọ́tìbà júmọ́ à àwọn kan ní méjì ni àwọn kan ní mẹ́rin ni àwọn kan ní méjì ni àwọn kan ní mẹ́rin ni conclusion náà ni wípé tó bá wù ọ́ kí méjì tó bá wù ọ́ kí mẹ́rin lẹ́yìn jumua lẹ́yìn náà asiri asiri kò ní náfìlà rọtíbà ní tiẹ̀ tayatul masjidi nìkan ni ìrun asiri ni pé ó dé mọ́sálásí o wọ́n ti pèrún asri ṣùgbọ́n wọn ò tí ì ṣèkọ́ mọ́ o kò kọ́kọ́ yan náfìlà pọ̀ wọnú mọ́ṣáláṣí oníyùn ok àmọ́ kò ní náfìlà tiẹ̀ tó jẹ́ rọtíbà. ìrun mọ́gíríbì ó ní rákà méjì nínú rákà méjì látọ́gẹ́ rọtíbà rákà méjì ti mọ́gíríbì yẹn lẹ́yìn ìrun ọ̀ranyàn sí ni kì í ṣe bìfọ́ rẹ̀ tó bá dé mọ́ṣáláṣí tóòrùn ti wọ̀ tí wọ́n ti pèrún àbí wọn ò tí ì pèrún àmọ́ tí wọn ò tí ì ṣetá àti kírun tó sì fẹ́ jókòó o lè kí náfìlà rákà méjì tó wọnú mọ́sálásí but náfìlà mọ́gírìb náfìlà mọ́gírìbì ẹ̀yìn mọ́gírìbì ló wà rákà méjì sí ni tabaka báwọn odi di mẹ́wàá àsùnbà ní méjì lórí ní mẹ́fà mọ́gírìbì ní méjì ó di mẹ́wàá ó kù rákà méjì rákà méjì tó ṣẹ́kù yẹn ti ìṣáì ni ìṣáì ní náfìlà bàdí náfìlà àárọ̀ tíbà tó jẹ́ bàdíyà ìyẹn ni pé ta bá ti kí ìṣá ìtàn á kí rákà méjì ti ìṣá ì lẹ́yìn ìṣá ni o kì í ṣe before ìṣá so rákà méjì láyẹn ò ní náfìlà àárọ̀ tíbà tí ipò rẹ̀ tẹ̀lé ipò ìrun ọ̀ranyàn lẹ́yìn náfìlà yẹn náfìlà tó tún wá lọ́lá ò ní náfìlà kìyàmù láyìn náfìlà kìyàmù léèlì ó là ń pè ní ṣáfì àti wítìrì nínú èdè tiwa nílẹ̀ yorùbá là ń pè ní ṣáfì àti wítìrì tó sì já sí wípé rákà mẹ́ta ló kéré jù tó lọ́lá jù lọ rákà ẹyọ kan péré ó ti tó ní wítìrì ṣùgbọ́n ètò lọ́lá jùlọ tí wọ́n fẹ́ ká ṣe ó kéré parí rákà mẹ́ta ni rákà tó wá pọ̀ jù lọ́dọ̀ igun kan náà àwọn àfáà rákà mọ́kànlá ni lọ́dọ̀ igun kejì kò ló ń kà sátìrí pé òǹkàrún tí wà kí kí ẹyọ kan kó parí ẹ̀ lẹ́yìn náfìlà ìṣáì lẹ́yìn náfìlà ìṣáì ó ní ó tó kan ṣáfùì tẹ́ǹpé ṣáfùì àti wítìrì kìyàmù lẹ́lì ló kọ rẹ̀ kìyàmù lẹ́lì tó bá bọ́ sínú ààwẹ̀ á pè ní kìyàmù rọ̀mọ̀dọ́nù àbí ká ló kọ yorùbá fún un kápẹ́ ní ásámú àmẹ́ tí ń jẹ́ ásámú rí ṣùgbọ́n ká mọ̀ wípé wọ́n ń pe náfìlà kan ní ásámú so láti ẹ̀yìn iṣá ìyẹn títí tí àlùfájàre ó fi là òun ni òpin tiẹ̀ lẹ́yìn náfìlà kìyàmù lẹ́lì náfìlà dùhà tó tó tẹ̀lé ní ipò nínú àkọsílẹ̀ náfìlà dùhà náfìlà dùhà òun náà sì ní náfìlà tá nígbà tí oòrùn ti gòkè díẹ̀ kó tó di pé òun ó kan àtàrí náfìlà dùhà àti náfìlà ìdì ìdì ìtúnú àwẹ̀ àti ìdì iléyá so lẹ́yìn náà ló tó wá kan náfìlà pé ìyẹn wọ mọ́sálásí ó fẹ́ jókòó kó tó jókòó kó yan náfìlà lẹ́yìn náà náfìlà ìsìkọ́ra ìyẹn fẹ́ bẹ ọlọ́run ó ṣe náfìlà lórí ẹ̀ tó di pé yóò tọrọ tí ó fẹ́ tọrọ àwọn náfìlà tí ó wà nínú ìsìláàmù nìyẹn bá ṣe máa ń kí ọ̀ranyàn la ṣe máa ń kí náfìlà ṣùgbọ́n ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì ni wípé ní ti náfìlà kò pọn dandan kó kí òkè àfi tó bá kásí pé o fẹ́ kí òkè fún ara rẹ lókù pàápàá jùlọ tó bá gẹ́ náfìlà alẹ́ bákan náà ni wípé ní ti náfìlà kò pọn dandan kó o fi súrà lé fátíà àmọ́ tó bá fi lé olóore fún wọn jùlọ so àwọn náfìlà wọ̀nyí àti omi ìtọ́ba tún rẹ̀ nínú súnà ẹ dákun ẹ jẹ́ kí a máa ṣe àti mọ àti mọ pàtàkì ẹ̀ ní ìsìn wípé ìṣe ni wọ́n fi dí àlàfo tó bá wà níbi ìrun ọ̀ranyàn wa so ó sì dá wa lójú wípé ìrun ọ̀ranyàn wa yóò níbi tí yóò kù sí kọ́ máa ga sí pé tó bá dọjọ́ àlèkìyàmọ̀ nígbà tá à ní láǹfààní náfìlà àtọ̀ranyàn mọ́ tẹ́mọ́ wá àwọn ìrun ọ̀ranyàn wa tí wọ́n rí i ó kù síbì kan tó bá ní sóò ní nọ́fìlà rọ́tí bá tó ní nọ́fìlà rọ́tí bá èmi èèyàn o so ní asa ní asámú kìyàmù lélì asámú èmi èèyàn asámú èmi èkí asámú tèmi wọ́n tún ní sóò ní dùhà dùhà sọ ọmọ kí yí dì kí yí dì bóò ní irun sì á pín wájú ọlọ́run nítorí náà ẹ jẹ́ ká máa yan àwọn lẹ́yìn eléyìí tí a sọ yìí akànfẹ́ mú eléyìí ìwọ̀ a fẹ́ lójú ní àsìkò ẹ̀ dáadáa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ ń bá wo tẹlifíṣàn ẹ̀ máa rí ti ń lọ pé wọ́n ń pẹ́ nìkan ní baba kérésìmesì tí ń gbé káàkiri ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wípé wọ́n nìkan wá wòran rẹ̀ kan pẹ̀lú iye owó kan ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan ti wá spọ́nṣọ̀ rẹ̀ débi pé wọn ò béèrè owó lọ́wọ́ ọmọ mọ́ wọ́n ń gbé e lọ sí àárín ibi táwọn mùsùlùmí wà bíi mọ́kọ́lá sẹ́mọ̀ pàwùsá ló pọ̀ ńbẹ̀ mùsùlùmí ló pọ̀ mọ́kọ́lá ní sábó wọ́n ń gbé e lọ ọbẹ̀ pọ̀sibíìtì kan gbé wá sádùúgbò yìí náà tún wà wọ́n sì wọ́n ń gbé bàbá kérésìmesì yẹn káàkiri pẹ̀lú ìrẹsì àti ẹ̀bùn so lónìí tẹlifíṣàn lógun tẹlifíṣàn lèmi ti rí àwọn ọmọ tí wọ́n lo kéèpù ọmọ kéékèèké tí wọ́n ń gba ìrẹsì àti ẹ̀bùn ọdún lọ́wọ́ bàbá kérésìmesì ẹ̀yin mùsùlùmí àtẹnujẹ tí máa pa ìkúté ilé ọlọ́run níjọ́ pa wá o ẹ fún ọmọ yín lóúnjẹ ẹ má fi àyè gbọ́ ọmọ yín láti lọ jẹ oúnjẹ bàbá kérésì kò sí ti ń jẹ́ bàbá kérésì nínú ìsìláàmù àwọn tí wọ́n ní bàbá kérésì wọ́n bí ọmọ tiwọn ẹ jẹ́ káwọn jọ ń jẹ ti wọn tó ti yé làkúm dínú kún wọ̀líyà dín àwa lẹ́sìn tiwa àwọn náà lẹ́sìn tiwọn nínú ẹ̀sìn tiwọn ni baba kérésì wà kò kán mùsùlùmí kó bá wọn dá sí baba kérésì ọjọ́fẹ́ ni ọlọ owó lọ ni kò kàn wá lọ́wọ́ kò kàn wá lẹ́sẹ̀ tí wàá máa gbọ́ wọn ni wọn ṣe ọjọ́ ìbí jésù ní twenty five december láàrin ara wọn ọ̀rọ̀ dàrú àwọn kan ní òsà kan ni wọ́n máa bọ nílẹ̀ yúróòpù ní december twenty five eh, ìdí nìyẹn tó pé àwọn ajẹ́rìí wọn ò dá eh, ọ̀kan tún bẹ ní ọ̀nà èkó ń bẹ̀ òun rẹ̀ ó ní ọdún àwọn abọ̀dìṣà ní december twenty five now ńgbà báyìí wọn lọ́wọ́ lọ́dọ̀ ara wọn èyí ṣe fún wọ́n ani molidi anabi o da molidi anabi ti ba gagagan ani o da ani o tosuna se ti o nje molidi anabi ti wo ba tosuna se molidi ti isa ni atosuna e ma jaberu olohun eh e jaberu olohun ko wa ga si pe plate rice kan minerals ati tan gifa kan itan chicken gifa kan lo fi wa ba esin re je waju olohun eh ma so pe to ba ri n na nko

aláwọ̀ ṣàánú wa o ẹ má jà á fi oúnjẹ tá a mọ̀ pé ẹ̀sìn wa kèé sí ìlànà wa kèé sojú ọ̀nà wa ànábì wa kọ́ ló mú wa kí la fẹ́ dá sí fún ẹ ìyọnu sí ìsìlámù ní ẹ̀sìn mọ́ ni kí là tó dúràn tá a fẹ́ máa ṣe kí là tó dúràn ọ̀wá ń sọ pé gbogbo ọdún tó bá ti bá yín láyé náà lọ́dún nípa tó ti rófin yìí ẹ́ lẹ́yìn tọ́lọ́ ń sọ pé làkúm dínukum wàlíyà dín torí náà aláwọ̀ fi wá sí o ẹ má kó ọmọ yín lọ wo baba kérésì o tẹ́ ẹ ti gbọ́ Allah ó ṣàánú wa o Allah ìbọ̀nú sí wa o Allah bá ní wa àmà náà o subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk aqimu ssalah. الله أكبر الله أكبر أشهد أن لا